alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi khalaqana wa amarana bitatahhur ọba tó jẹ́ pé ọdá wa ọwọ apáwá láṣẹ ká máa fọ ibitẹgbin tí ń jáde lára wa wasalaatu wasalaamu ala sayyidina muhammadin wa ala alihi wa sahabi ajma'in àánú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kọba òjíṣẹ́ Ọlọ́run anabi wa muhammad kọba àwọn aráàlẹ rẹ̀ àtàwọn sọhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ máa yá mi nínú ẹsìn wa níta fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí lérí ètò wa fiqh ad-dalil ona náà ni àdábù kọ̀dọ̀ ìlàjà àwọn ẹ̀kọ́ tó yẹ kí mùsùlùmí ó ní tá a gbogbo awon ẹ̀kọ́ yi a gbọ́dọ̀ ní nítorí ara esi wa tá ba fe wọ tọ́ílẹ̀tì wa ẹ̀yọ́ màá a ní bùkátà kan wa a ní bùkátà sáwọn ẹ̀kọ́ kan tí Islam kọ́ wa tó ti pé àìní àwọn wa àti ọrọ wa ẹ̀yin wọn yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ṣe ẹ̀sìn wa yìí lẹ́sìn àpọ́nlé ọlọ́wọ́n wá pa àwọn ọmọ anábìyà ádámọ̀lé àwọn tá à ń sẹ̀sìn náà ọlọ́wọ́n bá ó ní ayàtọ̀ sáwọn ẹranko àwọn ẹranko àwọn làwọn máa tọ̀ ẹranko ọmọ yàgbẹ́ kò ní tábà ẹ̀rá wa tá a jẹ́ mùsùlùmí àwọn ẹ̀sẹ̀ ẹranko èèyàn ni wá tọ́lọ̀ ń wálé ẹ̀sìn Islam yìí náà lọ́lọ́run sì fi pọ́n wálé nínú àwọn àpọ́nlé tó ṣe fún wa òun náà ni pé ọwọ́ apá wa láṣẹ yìí pé tá a bá ti tọ̀ a bá ṣe gbọ̀nsẹ̀ ká máa fọ ibi tí ẹ̀gbẹ́ ti jáde lára wa òun náà ni ká máa tábà dáadáa athna Allahu ala alladhina yunadhifuna makhraj al-bawl wal gha'it ahla masjid Quba lérí ọ̀rọ̀ ìmọ́tótó yìí lérí ọ̀rọ̀ ìmọ̀ yìí ọlọ́run dídì sọ àyà kalẹ̀ lérí ọlọ́run sọ àyà kalẹ̀ òfin náà Jibrilu sannabi lérí ọ̀rọ̀ ká máa tábà dáadáa ọlọ́run sọ ní Qur'an karim a'udhu billahi minash shaitani rajim. ọlọ́run bá ní fihi rijalun yuhibbuna an yatatahharu ọlọ́run bá ní àwọn èèyàn ńlá kan bẹ̀ wọ́n wà mọ́ṣáláṣí Kùbá ọlọ́run láwọn èèyàn ńlá yìí ọlọ́run bá ní wọ́n fẹ́ràn ká máa mara tóní tóní tóní tí wọ́n bá tọ̀ tán àbí tí wọ́n ní wallahu eré ànábì sọ fún wọn pé mi ọlọ́run yuhibbul mutatahhirin òun nífẹ̀ẹ́ wọn o òun nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n bá máa ń tábà tí wọ́n máa ń fọbi títọ́ tí ń jáde lára wọn àti ibi tí ìgbẹ́ tí ń jáde lára wọn tónítóní ọlọ́run lòun nífẹ̀ẹ́ wọn ìtumọ̀ ni pé ọlọ́run kórìíra gbogbo ẹni tí tọ̀ tí àgbẹ̀ tí tábà sọ́ọ̀tù tàwọ́bà kura nine àyà one oh eight lọ́lọ́run ti ń ṣàlàyé léyìí tí ń sọ láṣẹ máa pé ẹ̀sìn wa kò sí tí ó dá sí ó dá sí bá ṣe máa ṣe tá wọlé gbọ̀nsẹ̀ nítorí àlàáfíà ẹ̀sìn wa àti àlàáfíà ayé wa nígbà wọn wá bí àwọn tí wọ́n bẹ ní mọ́ṣáláṣí Kùbá tí wọ́n máa ń ṣèmọ́tótó ipe ìbòlẹ̀ ẹ̀sìn ṣe tọ́lọ́run fi ròyìn yín látòkè sámà kọlu inna nutbe olhijara talmaa wọ́n ní àwọn tiwa tá a bá ṣègbọ̀nṣẹ̀ àkọ́kọ́ fòkúta nòdì lẹ́yìn náà a ṣẹ̀ṣẹ̀ wá fomi fọ̀ Allahu akbar ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kó lè bá náà ni Ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ gbogbo ọtọ jẹ́ mùsùlùmí tọ̀ntọ̀ tọ̀ tábà ọ̀yìn yàgbẹ́ ọ̀tábà lọ́lẹ̀ bẹ̀rù ọlọ́run ọlọ́run ò fẹ́ràn rẹ̀ wà á dẹ́mu tọ́tọ́ huri mi nàlẹ́ bọ́ọ̀lì mi mú jìbá ti àdábìlì kọ́bùrì níbi tí ọ̀rọ̀ ká máa tábà tó lágbára dé nínú ẹ̀sìn wa èèyàn máa yá mi kéèyàn máa tábà yìí máa ń ṣokùnfà téèyàn fi máa ń jìyà sàárè sàárè táwọn ni àwọn èèyàn ń jìyà ń nínú tí ń fa táwọn èèyàn fi ń jìyà nínú àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹlẹ̀ ayé tí wọ́n fi ń jìyà nù sàárè tẹ́nìkan ò ní gbà wọ́n lè lọ́wọ́ ọlọ́run òun náà ni pé wọ́n máa ń tọ̀wé tábà wọ́n tọ́ wọn ní fọ́ ojú ara wọn anabi ní istanzehu min al-bawl anabi ní gbogbo ẹ̀yin àlùmọ́ mi pé bá ti tọ̀ ẹ̀ máa tábà ẹ̀ máa fọ́ bí títọ́ ti jáde fa inna amata adhabil qabr múni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí yà ń jẹ nínú sàárè ẹ̀ṣẹ̀ tó pọ̀ jù táwọn èèyàn dá tí wọ́n fi pọ̀ nínú yàrá sàárè òun náà ni pé wọ́n yé tábà tí wọ́n bá tọ̀ nínú tá ni tọ́lá nàbì lọ́sọ̀bẹ̀ sallallahu ẹ̀yọ́ miami omi ni adábí kọ́dọ̀ ìlàjà nínú àwọn ẹ̀kọ́ tí èèyàn gbọ́dọ̀ ní téèyàn bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé mùsùlùmí tó fẹ́ wọlé gbọ̀nsẹ̀ ó fẹ́ wọ tọ́ílẹ̀tì ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé kò tó wọbẹ̀ bàbá ti dójú ọ̀nà tọwọ́ bàtà rẹ tán ó wà ní bisimilá aláhùnmá inni a'udhu bika minal khubuthi níbi àwọn àlìjànú ọkùnrin àtàwọn àlìjànú obìnrin tí wọ́n wà nínú ilé ìyàgbẹ́ nítorí pé ibi ìdọ̀tí làwọn àlìjànú burúkú yìí máa ń gbé ní tiwọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa bọ́bá ti wí báyìí ọlọ́wọ́n sọ níbi aburú wọn àìmọye ẹlòmíì ló ti lùgbàdì àdánwò látara tí òwin ta sọ yìí Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith ó lè kọ́ ni o ó lè mọ̀ ni o ìtumọ̀ ẹ̀ òun náà ni pé wọ́n ọlọ́run sádìọ́ níbi àwọn àlìjánu ọkùnrin àtàwọn àlìjánu obìnrin tí wọ́n wà nílé ìgbọ̀nsẹ̀ táwọn ń gbé bẹ̀ wọ́n jẹ́ wọ́n fa burú sẹ́mi o nítorí pé ilé ìgbọ̀nsẹ̀ ilé àwọn èso ni. anábì ni inna hadhihi al-khususha ni sẹ́yìn àwọn ilé ìgbọ̀nsẹ̀ yín tẹ́ máa wọ̀ ní muhtabara ibẹ̀ ní ilé àwọn èso ilé àwọn àlìjánu fa idha ata ahadukum gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ wọnú igbó tẹ́ fẹ́ ṣègbọ̀nsẹ̀ àbẹ́ fẹ́ wọnú ilé ìgbọ̀nsẹ̀ yín fàlíyàkùn ẹnì kọ̀ọ̀kan yín ẹ má ṣàlàyé wípé a'udhu billahi minal khubusi wal khaba'ith ọlọ́mọṣẹ́ sọ mi níbi aburú àwọn àlejànú lọ́kùnrin àti lóbìnrin ẹlẹ́ẹ̀kejì anábìlẹ́sẹ̀ òsì ní kẹ́ ti wọnú tọ́lẹ̀tì tẹ́ bá fẹ́ wọ bẹ̀ ẹsẹ̀ òsì lẹ́ kọ́kọ́ gbé síbẹ̀ kẹ́ tó gbéṣẹ́ ọ̀tún ẹlẹ́ẹ̀kẹta tọ́ba wá gbé jáde kó tó gbé sí òsì tọba ti jáde tán wà ní gufranak gufranak yìí ìtumẹ̀ òun náà ni pé wọ́ọ́lọ́ mọ́sẹ̀ ṣàforíjì fún mi ó tún wá sọ pé alhamdulillah alladhi adhaba anil adha wa afani mo dúpẹ́ fún ọlọ́run ọba tí tó gbé ìgbọ̀nsẹ̀ àti ìdọ̀tí kúrò nínú ara mi tó wá fún mi lálàáfíà ẹ̀yọ́ máa ya bẹ́ẹ̀ bá rí gbọ̀nsẹ̀ sí ìyẹn ti dà láàrẹ̀ orí pọ̀tọ́lọ́mọ́sífẹ́ ní kọ̀ọ̀kan wa ó wá dúpẹ́ káwọ tọ́lẹ̀tì ká jáde ọlọ́run tó fọpẹ́ síbẹ̀ nítorí pé àwọn tí ó nílá tí wọn ò rí gbẹ́yà tí wọn ò rí tọ̀tọ̀ àwọn ni wọ́n mọ iye ìtọ̀ kéèyàn tọ̀ rọrùn àwọn ni wọ́n mọ iye kéèyàn tọ̀ rọrùn àbí kéèyàn yàgbẹ́ rọrùn ọlọ́mọ fara ní ẹnìkan kan wa kí ló dé tí anábì ní ká máa nígò fara ọlọ́run fẹ́rí jìn wa nígbà tá a jáde kúrò nínú ilé ìgbọ̀nsẹ̀ nítorí pé àwọn àlùfáà ní ìta ń sọ ni pé ọlọ́run ọba ò bó o ṣe gbé ìgbọ̀nsẹ̀ kúrò lára mi tí mi ńlá tára mi wá fúyẹ́ wọ́n sà gbé ẹ̀ṣẹ̀ náà kú ọlọ́run mi kẹ́mi mi ò fúyẹ́ ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn wa àtún ṣàdúà ní ọlọ́run tó ń fẹ́ sìn ká máa ṣàdúà ká máa tọrọ àforíjì ọlọ́run bá tó ń fi ṣe bí pé àfẹ́tọ̀ àfẹ́ṣẹ́gbọ̀nsẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní òun náà ni kéèyàn ọmọ máa tọ̀ kọ́ máa máa yàgbẹ́ ní ojú àwọn èèyàn ọ̀pọ̀ wa lé ní àmà tọ̀ lọ́ọ̀kan àwọn èèyàn máa wò wá àmà yàgbẹ́ àwọn èèyàn máa wò lọ́ọ̀kan ká pamọ́ síbi táwọn èèyàn ti ní rí wa òun náà ni ẹ̀kọ́ ẹ̀sìn wa anábì ń lọ́jọ́ kan ó sì wára àwọn sàárè méjì lẹ́gbẹ̀ẹ́ ara wọn anábì ní innahuma anábì ní sẹ́ra wọn <laughs> arákùnrin méjèèjì tí wọ́n sùn tẹ́ra wọn yìí la yu'adhabani wa ma yu'adhabani fi kabiri wọ́n jìyà lọ́wọ́ o kìí ṣe pé wọ́n fìyà jẹ wọn lédè àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tẹ́yìn fọkàn sí. amma ahaduhuma ọ̀kan nù wọn fakana yamshi bin namima ìmọ̀ lọ́lẹ̀ sòfófó ìmọ̀ sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn torí ẹ̀ ni wọ́n ṣe ń fìyà sàárè jẹ kọlọmọsá sọ ní bẹ wa amal akharu ẹ̀rí kejì fakana la yastatiru min al-bawl kò kì í bọ́ sínú kọ̀rọ̀ tó bá fẹ́ tọ̀ kì í bọ́ sínú kọ̀rọ̀ tó bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ ojú àwọn èèyàn ní ó ti máa tọ̀ ojú àwọn èèyàn ní ó ti máa ṣègbọ̀nsẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀ bọ́ stọọbù wa lẹ́nu ẹ̀yára àwọn èèyàn tí wọ́n máa tọ̀ lábẹ́ mọ́tò ẹlòmíì máa tọ̀ lójú àwọn èèyàn ẹlòmíì ọ̀bọ sójú títì yóò máa tọ̀ ẹlòmíì máa tọ̀ lójú ọ̀nà táwọn èèyàn ti ń kọjá eléyìí ọ̀dà fún mùsùlùmí o anabi ni ẹni bá ń tọ̀ tí ó máa bọ́ sí kọ̀rọ̀ kó máa bọ́ síbi táwọn èèyàn ti ní rí anabi ni yóò tọ̀ ya sàárè wọ̀ kọ́ lọ́mọ́sá sọ ni àwọn sàhábà wọn ń ta anabi bá fẹ́ sí gbọ̀nsẹ̀ àbọ̀ fẹ́ tọ̀ anabi yóò lọ táwọn ní rí mọ́ yóò lè sàpamọ́ síbi kan ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní òun náà ni pé tá a bá wọlé gbọ̀nsẹ̀ láàyè a gbọ́dọ̀ kọjú sí kébìlà a sì gbọ́dọ̀ kọjú àmọ́ tó bá jẹ́ tọ́lẹ̀tì tí wọ́n ti kọ́ tó jẹ́ pé ó lára ògiri ó nílẹ̀kùn tó jẹ́ pé àwa nìkan la wà ń bẹ̀ àwọn àlùfáà wọn ni tí abákọ̀dé àbí akọ ojú sí kébìlà kò lẹ́sẹ̀ mọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn sọ̀hábà kan tí wọ́n mú wa àmọ́ open place inú igbó àbíbi tí ọtẹ́ tí ò tí ì ṣe ilé ìgbọ̀nsẹ̀ tá a máa ń wọ̀ àgbọ̀rọ̀ sí kébìlà àgbọ̀rọ̀ kọ̀wájú wá sí kébìlà wala yatakallamu athnaha qada'i al-haja èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ tí bá ń tọ̀ lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ tí bá ń yàgbẹ́ lọ́wọ́ nígbà tó ń tọ̀ lọ́wọ́ tó ń yàgbẹ́ lọ́wọ́ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ó wà ní ẹgbàá wákàtà nàbí ni ọlọ́run bá máa ń bínú sẹ́ni tí máa ń ṣe bẹ́ẹ̀ kọ́lọ́mọsá sọ níbẹ̀ ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n nínú àwọn ẹ̀kọ́ òun náà ni pé a gbọ́dọ̀ máa fọwọ́ ọ̀tún wa gbá nǹkan ọmọkùnrin wa mú tá a bá ń tọ̀ àbí ká máa fọwọ́ ọ̀tún ma fi tábà a gbọ́dọ̀ ṣerú ẹ̀ nítorí pé ọwọ́ ọ̀tún nǹkan dáadáa la fi ń ṣe bí oúnjẹ ọwọ́ òsì la máa fi fọ ibi tẹ́gbin tẹ́ ń jáde lẹ́yìn náà gbogbo ní Qur'an tó jẹ́ tíra ọlọ́ agbọ̀rọ̀ mú wọlé gbọ̀nsẹ̀ àfi ṣetán lẹ́yìn náà tábà wá sí gbọ̀nsẹ̀ tán a wá gbìyànjú láti fọ ibi tí ẹ̀gbin ti jáde yìí tónítóní tó bá jẹ́ tọ́ni a fọ abẹ́ wa tónítóní tó bá jẹ́ ìgbẹ́labáyà a fọ abẹ́ wa a lè lo nǹkan míì náà tí ó dò nípa omi alákọ̀ọ́kọ́ ní òkúta ọkọ̀ mẹ́ta àǹfà alákọ̀ọ́kọ́ nù ájúlẹ̀ àtúnmú mi àtúnfinù ájúlẹ̀ àtúnmú kẹta àtúnfinù ájúlẹ̀ pé òkúta ẹyọ kan náà lọ́wọ́ àfinù di lọ́mọ wa yípo rẹ̀ bẹ́yàn bá wá rókúta bẹ́yàn bá rí tíṣù pépà àwọn àlùfáà ní òun náà ti lọ tí ọba sómi ní o tí ọba sómi ní o ẹ̀yọ́ máa yá mi àbí àwọn ewé àbí àwọn aṣọ tí kò wúlò mọ́ ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa anábì kọ́ ká máa fi eegun ẹran ká máa fi nùdí anábì ní ẹ má dánwò oúnjẹ àwọn ọmọ ayá yá àlìjànú ní eegun o ẹ má nùdí o ká dánwò ọmọ bá yín sórí wàtò ní ọ̀sán àlìjànú ọlọ́ọ̀lẹ̀ tó tiraka kọ́lọ́mọṣẹ́ ìsànú rẹ̀ lẹ́yìn náà gbogbo àwọn ìgbẹ́ ẹran ẹ gbọ́dọ̀ fi nùdí ẹ má fi gbẹ́ kẹ́mọ́tọ́ má fi nùdí anábì ní ẹ má dánwò ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo àwọn ẹ̀kọ́ tá a ṣàlàyé yìí mùsùlùmí gbọ́dọ̀ mójútó kẹsìn rẹ̀ kó má bàa bàjẹ́ lẹ́yìn náà káyé rẹ̀ kó má bàa bàjẹ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àrùn ò ní ṣe wá o àtàrùn ẹ̀mí àtàrùn ara ọlọ́run nífẹ̀ẹ́ kan ṣe wá ní méjèèjì ẹni bá mara tónítóní nígbà tó tọ̀ tán àti nígbà tó yàgbẹ́ tán ọlọ́run bá fi sínú àwọn olólùfẹ́ ọlọ́run fi richard a máa fọra tónítóní wọn a máa fa abẹ́ tónítóní wallahu yuhibbul mutatahhirin òun ọlọ́run bá nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá fi aṣọ́nà àwọn tí wọ́n máa mara kọ́lọ́mọ́sá wa ní ọ̀bùn kọ́lọ́mọ́sá wa ní onídọ̀tí kọ́lọ́mọ́sá wa lọ́ta ọlọ́run wassalamu alaikum warahmatullahi wabarakatuh